ojúmọ́ re lètò òye tó lójúmọ́ re ó ń tẹ̀ ẹ́ síwájú ààrẹ orílẹ̀-èdè yìí bàbá muhammadu buhari pa àṣẹ eh, torí pé àṣẹ lọ́ba pa ọba ìdábàá fún àwọn ẹ̀ṣọ́ aláàbò látòrí àwọn ológun ọmọ ogun orí ilẹ̀ ojú omi tójú òfurufú àti àwọn ọlọ́pàá àti civil defence àti gbogbo ẹ̀ṣọ́ aláàbò ta ní pátá lórílẹ̀-èdè nàìjíríà pẹ́ wo ní kọ́mọ́nkóbó ọ̀rọ̀ ìpànìyàn ìjínigbé lórílẹ̀-èdè nàìjíríà wọn ló gbọdọ̀ wá sópin bẹ́ẹ̀ náà gómìnà ìpínlẹ̀ benue gómìnà Samuel Ortom lẹ́nu lọ́ọ́lọ́ yìí ó ní ẹ wò ó àní láti gbàdúrà gidi ẹlẹ́ṣẹ̀ ni wọ́n ní ká gbàwẹ̀ àti àdúrà lórí ọ̀rọ̀ ìpànìyàn lórílẹ̀ Nàìjíríà torí pé bí àwọn Fúlàní darandaran nǹkan bí wọ́n ṣe ń ṣe tiwọn bẹ́ẹ̀ ni àwọn ọmọ gànfẹ́ àwọn náà ń ṣe tiwọn àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn àwọn náà gbẹ́yìn àwọn náà ń para wọn káàkiri àwọn boko boko ńkọ́ Boko Haramu àwọn náà ń ṣekú pààyàn káàkiri lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀rọ̀ ètò ààbò òun là ń pẹ̀ kẹ́lù lónìí ní sáà tá a wà yìí ibi tá a sì yà lọ́nu torí pé ọ̀yáwálé ọ̀làlẹ́kan ẹ̀ láàárọ̀ sọ ọlọ́run pàkà ó tàpérò gbogbo ọmọ ìlú àtúntò títí ìsogójì onísọ̀ọ́dún ohun tó ń ṣàbọ̀yàdé gbogbo ọlọ́yà ló ń ṣe tàbá ní ká wò ó pé apá òkè ọ̀yà nìkan ló ti ń ṣẹlẹ̀ kò tí ì dé apá gúúsù ní àyín ah, ah, ó ń bọ̀ ó ń bọ̀ àwọn làádé ẹ̀dẹ̀ nísìnyí àmójútó ni àmúgbogbo ara tó wù mí tàbá ah, sọ pé kò sí irú ẹ̀ ní hmm. apá àṣàlẹ̀ hmm. àtọ́ra ni. Hmm bí Boko Haram tó bá yin bọ́ǹbù ní òkè ọ̀yà mm. tá a bá wá sí middle belt láàrin mm. àwọn ti fúlàní darandaran àwọn fúlàní darandaran àbí fúlàní darandaran mm. tá a ń lò ní tọ́ra tá a rí tìsàlẹ̀ bí ń kọ́ ìjínigbé ńkọ́ ìpẹrẹ ẹni dànú ńkọ́ àtàwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn àtàwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn mẹ́rìndínlọ́gbọ̀n ni wọ́n múra gègé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ní ọ̀sẹ̀ tó kọjá nínú oṣù kẹrin ni ọmọ akẹ́kọ̀ọ́ kan tó ṣẹ̀ṣẹ̀ kàwé tán wọ́n ní òun ni abẹnugan fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó jẹ́ ti ìpínlẹ̀ Èkó hmm. àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ẹ̀ kan wọn lọ bá nílé wọn sì gùn pa. Olúwa wọn nígbà táwọn ọlọ́pàá ó dé bẹ́ẹ̀ tí wọ́n máa fi gbé kíní kan gbàkọ̀ àwòkọ ó ti dákẹ́ ṣé lè náà ò sí ni. ó dáa oríṣiríṣi ló wà káàkiri káàkiri báyìí báyìí. Hmm, tó ń ṣẹlẹ̀ káàkiri lórílẹ̀‐èdè Nàìjíríà àwa lè di ojú méjì tàbí sùnmọ́ bẹ́ẹ̀ àsìlá aláwọn. Ọlálẹ́kan jẹ́ àwò torí sì wò ìwòrìwò wọn abádìjọ ò bá igi òun ní egun ó ṣe wá di pé gbọmọgbọmọ ó dé àti sọ fáwọn ọlọ́pàá tí ń ṣe bẹ́ẹ̀ báwo ló ṣe wá di pé gbọmọgbọmọ lẹ́dọ̀ àwọn tó jẹ́ aráàlú náà tó jẹ́ pé ìpànìyàn wà ń ṣẹlẹ̀ ẹ̀mí èèyàn wá jọ wá lójúmọ́ kò wá sí pé bóyá ẹ̀jẹ̀ ò wá jọ àwọn èèyàn lójú ẹnì kó kàn déédéé bọ́ síbì kan yóò dẹ̀ mọ́ yìnbọn máwọn èèyàn ẹgbẹ́ rẹ̀ ẹnì kó dé bọ́ǹbù kan mọ́ra yóò bọ́ bì kan yóò lọ mọ́ yìnbọn tàbí kẹ́nìkan ó tún máa jẹ́ nìkan gbé kó ní pé kán máa kówó wá kí ló ibo láti ibo láti ṣí. ẹ ibi tèmi rò pa àti ṣí ni pé ó dàbí pé a ti sọ àṣà hmm. a ti sọ ohun táwọn fi ń pè wá láláwọ̀ dúdú hmm. a ti sọnù torí nígbà kan táyà ẹ ẹ láwọn bàbá wa hmm. ọ̀nà tó ń gbà kọ́ wa ìbẹ̀rù fún ọlọ́run ìfẹ́ ọmọlàkejì àti ìbẹ̀rù ọmọlàkejì ìpáyà ọmọlàkejì ó wà lára àwọn ẹ̀kọ́ tá a kọ́. pé fẹ́ràn ọmọlàkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ torí tí mo bá fẹ́ràn ọmọlàkejì mi gẹ́gẹ́ bí ara mi hmm. ìdí ìtumọ̀ ni pé ohun tí ó lè pa mí lára tí mo pé mi ò sáà lè déédéé dúró báyìí ọlọ́mọ jẹ káréèdì kí n déédéé mú ìbọn kí n sì hmm. yún fúnra mi báyìí hmm. torí mo fẹ́ràn ara mi torí náà mi ò lè ṣe bẹ́ẹ̀ fara mi fún ìdí èyí mi ò gbọdọ̀ ṣe fọ́mọlà kejì ìnìtumọ̀ fẹ́ràn ara rẹ fọ́mọlà kejì gẹ́gẹ́ bí ara rẹ hmm. ṣùgbọ́n eléyìí ò sí mọ́ hmm. ẹ̀kọ́ wo là ń kọ́ ní inú ilé ta fi ń kọ́ àwọn ọmọ hmm. bàbá àti ìyá mélòó ló ráyè láti pe ọmọ jókòó láti kọ́ àwọn ọmọ wa ẹ̀kọ́ wo làwọn ọmọ wa ń kọ́ ní ilé ìwé ẹ̀kọ́ wo ló ń kọ́ lára wa tó lára gangan gangan làwòkọ́ṣe àkọ́kọ́ ẹ̀kọ́ wo làwọn ọmọ wa ń kọ́ nínú ìwé ẹgbẹ́ wo làwọn ọmọ wa ń bá rìn ṣé à ń mójútó ẹgbẹ́ táwọn ọmọ wa ń bá rìn àwọn ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ peer group influence àwọn ẹ̀kọ́ wo là ń kọ́ ní àwọn ilé ìjọsìn wa gbogbo àwọn ọ̀nà tó ti dàrú rèé o tó ti dàrú rèé o tí ó ti dàrú gidi o láti ilé ó ní kọ́kọ́ pé kọ́kọ́ ní socialization mm. nínú social studies ayé ìgbà náà mm. yẹn ni pé béèyàn ṣe ń kọ́ nípa ìlú ẹ̀ mm. àkọ́kọ́ wá ní primary agent of socialization ibi tó ti bẹ̀rẹ̀ family bàbá àtìyá wọn ní ilé láti ń kẹsàn-án ròde bàbá àtìyá alákọ̀ọ́kọ́ ṣé bàbá gan kò ń ṣe jàgídíjàgan ṣé ìyá náà kò yàrí yàrá e, ṣé iṣẹ́ náà igbó ìyàwó rẹ̀ ń tó gbogbo ọmọ wọn gbogbo páíkó ṣé ẹ̀dẹ̀lẹ́ ìfẹ́sù làbí ẹ̀dẹ̀lẹ́ ìfẹ́sù làbí ṣéṣù gan ò ti bẹ̀rẹ̀ láti mú mi rírọ àwọn gan gan la kọ́kọ́ èṣù. bàbá àtìyá ìjẹ́ hmm. iṣẹ́ ò ti gba ojúṣe àti mójútóbi mójútó àwọn ọmọ ṣé kò ti gbà lọ́wọ́ wa ṣé ìyá tí ọmọ ò jí rí ọmọ ọ̀dọ̀ lọ́ fi ọmọ lẹ̀ fún hmm. bàbá náà ti jí lọ wọ́n jọ pàdé lálẹ́ kó tó dé ọmọ ti sùn hmm. lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọn ò mọbi tí tó bá tún wá délé ìwé àwọn ẹ̀kọ́ wò là ń kọ́ kí ni àwọn ọ̀nà àwọn nǹkan wo là ń jẹ́ káwọn ọmọ wa máa rí lórí àwọn móhùnmáwòrán wa hmm. lórí àwọn social media wa. ó dà ó yá wálé tá a bá ní ká wò báyìí ibi tó lọ náà dà ó ṣùgbọ́n àwọn kan wò pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣẹlẹ̀ yìí ó pé kì í ṣe àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà gan ló pọ̀ jù nínú àwọn tí ń ṣe àwọn ìwà sọmọ̀mí àti àwọn ìwà jàǹdùkú kọ̀ọ̀kan bíi banditry tá à ń rí ní ìpínlẹ̀ Zamfara ìpínlẹ̀ Kaduna pàápàá ní Southern Kaduna tá à ń rí ní àwọn bíi ìpínlẹ̀ Borno àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣọmọ nàìjíríà o ìdí tí wọ́n sì fi fi ọ̀rọ̀ yìí múlẹ̀ nìyí wọ́n ní àwọn ibi tí ó jẹ́ ẹnu ọ̀nà tó wọ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ló ti pọ̀ jù ìyẹn borders wa bó bá rántí ààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà donald trump nígbà tó kọ́ dé orí àlééfà bí ó ṣe ṣe ìgànná láàrin àwọn àti mexico òun ló mú ní bàdà ǹjẹ́ nàìjíríà ní ganan kan tó pín wa pẹ̀lú kìnìún bọ́ọ̀bá kun ti ń kúrò ìmí odò lọ́fọ̀ ìmí ilé wọn àẹgbẹ́ ara wọn wọ́n lè lè Cameroon ni o eléyìí nàìjíríà bọ́ọ̀bá débòmí ilé tó ń wo ìṣáàdì ni àga rẹ̀ ìṣáàdì ni eh, eléyìí nàìjíríà eh, kí ni tó pín wá ń yà àti eh, pé bóun la ṣe wọ inú ara wa tí ó sì kó rẹ̀ níjànú. abalabi tó ti mú wọlé hmm. ni pé àwọn nǹkan tí ó jẹ́ tó fa wàhálà sípàdé pò sí hmm wọ́n ní àwọn olóyìnbó á ní banditprocity hmm. pé ìyẹn ni pé àwọn ibi tá a ti pààlà hmm. pẹ̀lú àwọn orílẹ̀-èdè kò sí àmójútó tó péye ń bẹ̀ wíwọlé àwọn èèyàn jíjáde àwọn èèyàn ní àwọn ibi tá a ti pààlà pẹ̀lú àwọn orílẹ̀-èdè hmm. kò sí àmójútó tó péye ṣé orílẹ̀-èdè nàìjíríà tó jẹ́ pé orílẹ̀-èdè nàìjíríà ìjọba wa ò lè sọ pé iye báyìí gangan ni wá a lè sọ pé iye ah, ah, àwọn bá every time assumption ni a lè sọ pé iye báyìí làwọn to ń wọlé a lè sọ pé iye báyìí ni àwọn tó ń jáde ìyẹn akoko. ẹ̀kejì ni pé kò ń ṣe gbogbo wọn náà la fi lè sọ pé kò ń sọ ọmọ nàìjíríà hmm. torí bí Sanda Kaduna tó dárúkọ yẹn hmm. local government kan wà bẹ́ẹ̀ hmm. pàtó Kajuru <laughs> mo mo ní àǹfààní láti mọ alága eh, ìjọba ìbílẹ̀ ibẹ̀ in fact kò ń ṣe àgbàlagbà tó dájọ kàwé ni hmm. ọmọ kíláàsì hmm. kan náà jọ ni wa nígbà tó ti tó wọlé ní bí ọ̀sẹ̀ eh, mẹ́ta sẹ́yìn ọgbà wa tá a jọ jẹ́ ọmọ hmm. kíláàsì a lọ ṣe àbẹ̀wò sí lọ́wọ́ fún ẹ pé kálá aṣàbẹ̀wò lọ́jọ́ friday àkúrò bẹ́ẹ̀ bóyá bí aago márùn-ún àkúrò bíi aago márùn-ún sí aago mẹ́fà nígbà tí ọ̀pọ̀lọpọ̀ olúwa ó fi padà síbi tá à ń gbé àti gbọ́ pé wọ́n tún ti lọ ọmọkùnrin kan ó ń ṣe ibi atọ́nà níbi kásù kan tó wà níbẹ̀ tó ó wà lára àwọn tó tọ́pa ní ọjọ́ ní ọjọ́ yẹn àwọn tó ń pa wọ́n yẹn ṣé wọn náà ṣé wọn ń sọ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni hmm. ṣé ìjọba tó wà nírú kaduna state hmm. ṣé ìjọba yìí kò sí ọ̀nà tí wọ́n lè gbà láti mọ ìdí tí àwọn èèyàn fi ń para wọn nírú ìjọba nírú ìjọba àbílẹ̀ yìí. Eh, bàbá wa bàbá sọ̀rọ̀ èmi ní bá ń tọ́ra wa lọ́pọ̀lọpọ̀ torí bàbá ń sọ̀rọ̀ dínà béèyàn bá mọ̀ ọ́n bí wọn bá wójú tu sí kò ètò o ní ìpínlẹ̀ Sanfara fún àpẹẹrẹ ọmọ pé wọ́n ní kùsà tí wọ́n wà ní ìpínlẹ̀ Sanfara wọ́n ti ẹ̀kọ́ nípa àwọn tó wà kán mọ́ ọ lọ ní báyìí iléeṣẹ́ ààrẹ ti ní pé kí gbogbo wọn máa forúkọ sílẹ̀ padà ó pé àìtó bá fẹ́ mọ wa kùsà níbẹ̀ òun ṣùgbọ́n ó ta ní kété ó yẹ kó ṣe kókó ni pé kí gangan ni ọ̀nà àbáyọ sí àwọn kìnìún mọ́ gbàgbé o a ní ṣé iye àwọn agbófinró ta lórílẹ̀‐èdè Nàìjíríà ṣé wọ́n tó torí pé bàbá ń sọ̀rọ̀ polisi yìí ó gbọ́dọ̀ wà láwọn agbègbè yìí àbí ò bá wa tó ọ̀nà wo ni àwọn ọlọ́pàá ìgangan ni wọ́n ń gbà ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn aráàlú láti rí dájú pé ètò ààbò wà ìyẹn tí wọ́n ń gádà àwọn intelligence reports nípa pé ó dà tí ń ṣẹlẹ̀ lágbègbè ire o mo ti ń ṣẹlẹ̀ lágbègbè ire o irú ìpàdé wo wọ́n ní àwọn ẹ̀ṣọ́ aláàbò pẹ̀lú àwọn lọ́balọ́ba ni wọ́n ń ṣe lárú àwọn agbègbè torí pé tí ò bá sí irú àwọn ìpàdé bẹ́ẹ̀ látìgbàdégbà má jẹ ntọ́ wọn kàn máa mu lórí mu lọ́rùn ni ó ṣeé ṣe kí ojútùú náà wà. àti lọ́dọ̀ tèmi òun lọ fún ọlẹ́ẹ̀kan pé à ń tara wa lọ́dọ̀ hmm. tèmi àti ìrìnìjọba hmm. tó ṣetán ní tòótọ́ hmm. tó fẹ́ fi òpin sí ìṣòro oríṣiríṣi wàhálà ìpànìyàn lọ́tún lọ́sì àti ìrìnìjọba tó ṣetán ní tòótọ́. ìdí ni pé kò sí orílẹ̀-èdè tó dé ní ilẹ̀ àgbáyé nísìnyìísìn tí àti ìmìkan tó ń pè ní community policing Hmm. tó bá yẹ pé state police kan lè fẹ́ pè bó jẹ́ kinní kan lè fẹ́ pè hmm. ìdí ni pé àdúgbò tí mo ń gbé tí mo ti dàgbà hmm. mo ṣe wà yìí di àárọ̀ yìí àdúgbò tí mo gbé tí mo ti dàgbà tí nǹkan kan bá ṣẹlẹ̀ ń bẹ̀ mo mọ àwọn tí mo lè sọ pé àṣekọ ah, báyìí ló ṣẹlẹ̀ ah, ẹwà alágbádá báyìí ẹwà bàmẹ̀dẹ̀ wá wo kémi wá jọ ọlọ́pàá tí wọ́n bá sọ fún mi pé nǹkan báyìí ṣẹlẹ̀ ládùúgbò yẹn màá mọ bí mo ṣe fẹ́ rìn ẹ kódà ẹ tún máa lo àwọn tí ń jẹ́ àṣà yín láti ṣe ètò ààbò. now nǹkan tí mò ń sọ ni pé tí a bá sọ nípa orílẹ̀-èdè nàìjíríà mm. tá a bá sọ pé a fẹ́ mú ètò ààbò lọ́kùnkúndùn a gbọ́dọ̀ mọ láti mọ bá a ṣe máa sọ nǹkan tá a ṣe ni a máa a máa sọ di nǹkan tí a lè ṣe láti ojúlé sójúlé hmm. ni pé mo ṣe ń sọ lọ tí mo bá àdúgbò tí mo ti dàgbà hmm. tí mo mọ̀ pé àdúgbò ni mo ti dàgbà mo mọ àwọn kọ́nàkọ́nà mo mọ àwọn nǹkan tó ń ṣe níbẹ̀ fáwọn oníṣìn ọ̀dà èmi níṣìn báyìí ìpínlẹ̀ Ọ̀ṣun ni mo ti wá mm. láti Gbọ̀ngàn mm. mi ò gbé Kano látòkè ṣọ́ọ̀ṣì látòkè ṣọ́ọ̀ṣì dé ọjà ọwọ́ ọ̀pẹ ọwọ́ ọ̀pẹ ọwọ́ ọ̀pẹ Gbọ̀ngàn kò síbi tó mọ̀ kó bọjá olúfin òkè ẹlú gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ni mo mọ̀. wọ́n bá wa ti ń gba bí ilé ọmọ kò tí ó gbá rèé ilé bàbá rẹ̀ rèé. láì ah, gbogbo àdúgbò tó yẹ pé ń gbàtà kéré gan-an mm. yí kẹ̀kẹ́ gbẹ́gùn ṣé gbogbo ẹ̀ káàkiri gbogbo ẹ̀ gbogbo ẹ̀ mo kiri ẹ̀kọ́ dáadáa gbogbo ẹ̀ la mọ̀ <laughs> nísìnyí kó wá gbé mi pé mo fẹ́ lọ sọ ọlọ́pàá o nínú ibì kan ní Kano àkọ́kọ́ ìgbédè wọn ẹ̀kejì ibo ni mo mọ̀ hmm. ìyẹn àkọ́kọ́ ẹ̀kejì náà tún ni pé láti gbogbo àwọn wàhálà tá à ń ṣe hmm. ṣáwọn tó ń yìnbọn àwọn tó ń fi bọ́ǹbù sára hmm. àwọn tó ń gbé èèyàn lọ pa ṣe bí wọn ń ṣàǹjọ ní ṣe bí èèyàn ni wọn èèyàn ló bí wọn èèyàn lẹ́gbọ́n làbúrò ni bàbá níyàwó lọ kọ́ lọ́rẹ́ wọn kí ló dé. kọ́lọ́n kó ṣàánú wa lórílẹ̀‐èdè nàìjíríà ẹ̀wọ̀ èèyàn wa nínú ilé ọ̀rọ̀ ń tó sí lẹ́nu ó buyọ̀ sí ṣùgbọ́n mọ̀ pé lágbára àtàṣẹ lọ́wọ́ Elédùmarè lọ́jọ́ kan ìjọkan láìpẹ́ láì jìnnà Ọlọ́run fúnra rẹ̀ yóò bá wá ọ̀nà àbáyọ ojútùú sí gbogbo ìpànìyàn tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀wọ̀ ẹja àdókèlè ọ̀hún tá a bá padà dé Ojúmọ́ Ire yóò kásẹ̀ lẹ̀ ẹ̀kú kalẹ̀.